kàyééfì bàbá àgbàlagbà ṣègbéyàwó pẹ̀lú ọmọ ọdún mẹ́rin péré lọ̀rọ̀ bá dariwo àrà mẹ́rin rí orí ológbò rèé lórí àtẹ lọ̀rọ̀ dì nígbà táwọn mọ̀lẹ́bí ọ̀dọ́mọdébìnrin kan tí ọjọ́ orí rẹ̀ kò ju ọmọ ọdún mẹ́rin péré lọ kóra jọ tí wọ́n sì ṣe ètò ìdáná àti ìgbéyàwó ìbílẹ̀ láàrin ọmọ wọn ọ̀hún àti bàbá àgbàlagbà ẹni ọdún mẹ́rìnléláàádọ́ta fifty four tí wọ́n porúkọ ẹ̀ ní alàgbà apos wọ́n ní ọkọ ọ̀run ọmọ àwọn ni àmọ́ ọ̀rọ̀ ọ̀hún ti bẹ́yìn yọ báyìí àwọn ẹgbẹ́ ajàfẹ́tọ̀ ọmọdé ti láwọn máa wọ́ àti ọkọ ìyàwó àti mọ̀lẹ́bí ìyàwó yìí relé ẹjọ́ kí wọ́n lè fimú kàtà òfin lórí ìgbéyàwó kíni ká ti gbọ́ tí wọ́n ṣe yìí ìlú kan tí wọ́n ń pè ní àkéde yìí níjọba ìbílẹ̀ sàgbámà nípínlẹ̀ bayelsa ni ìṣẹ̀lẹ̀ náà ti wáyé nínú fọ́tò márẹ́ẹ̀jì ọ̀hún àrí ọkọ ìyàwó tó wọ gíní aláwọ̀ búlúù rẹ̀ súrẹ́sú bẹ́ẹ̀ sì ni ìyàwó rẹ̀ ọ̀hún múra bákan náà tí ìyá rẹ̀ sì gbé e lẹ́sẹ̀ lẹ́gbẹ̀ẹ́ ọkọ rẹ̀ olùdarí ọ̀kan nínú àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ọmọdé tó jẹ́ aládàáni Doe Foundation amòfin Elvis Mine lásìkò tó ń fi ọ̀rọ̀ ọ̀hún múlẹ̀ lọ́jọ́bọ̀ tọ́sídẹ̀ẹ́ ọjọ́ kejìdínlọ́gbọ̀n oṣù kejìlá ọdún 2023 yìí ó sọ pé lóòótọ́ ni ìṣẹ̀lẹ̀ náà wáyé àmọ́ a sì ń bá ìwádìí tó lọ́rìn lọ lórí ẹ̀ ọjọ́ túsídẹ̀ẹ́ ọjọ́ kẹrìndínlọ́gbọ̀n oṣù kejìlá yìí ni ìgbéyàwó àgbọ̀ṣe hàì wáyé àwọn òbí ìyàwó sì lọ́wọ́ sí i ohun tá a gbọ́ látẹnu àwọn èèyàn àdúgbò yìí ni pé wọ́n lọ́mọdébìnrin náà sọ pé ọkọ ọ̀run òun ni bàbá tóun àti ẹ̀jọ́ ṣègbéyàwó yìí ó ní àbíkú lòun àti pé àwọn ti jọ wáyé rí níbì àti pé níṣe ni bàbá náà kú mọ́ òun lójú lójijì àtìgbà náà lòun sì ti ń wá ọ̀nà bí mọ̀lẹ́bí mi-ín yóò ṣe bí òun wọ́n ní màjèṣí yìí tún lérí pé táwọn òbí òun kò bá fi gbà pé kóun fẹ́ bàbá náà òun kò ní dúró gbáyé nílùú àkéde iyọ̀ ọ̀hún níṣẹ́ lòun máa kú tóun á sì máa bá tòun lọ jẹ́ wọ́n ní gbogbo èyí ló mú káwọn òbí ọmọ yìí fọwọ́ sí ìgbéyàwó yìí ṣá o àwọn àjọ ajàfẹ́tọ̀ọ́ ti ní kò sí ṣíṣe kò sáìṣe àwọn máa wọ́ gbogbo wọn déwájú adájọ́ kí ìyàwó yìí lọ tún ohun tí wọ́n ló wí sọ ní kóòtù káwọn òbí náà sì lọ ṣàlàyé ohun tí wọ́n rí lọ́bẹ̀ tí wọ́n fi waru ọwọ́ níwájú adájọ́ nítorí àṣà pálapàla tí wọ́n dánwò yìí tako òfin ẹ̀tọ́ àwọn ọmọdé ti ọdún 2016 nípínlẹ̀ Bayelsa àti ìwé òfin orílẹ̀-èdè wa pẹ̀lú. Faith Adébọlá ló ń jábọ̀ ròyìn fún iléeṣẹ́ tẹlifíṣàn Aláròye online.